الصحف فإن جاءوك فاحكم بينهم أو أعرض أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن للمقسطين وكيف يحكمونك وعندهم الصلاة في حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين وما أولئك بالمؤمنين إنا أنزلناك وإنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين والذين هادوا يحكم بالنبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار والأحباب بما استخدموا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشون فلا تخشوا الناس واخشون ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون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 Al-Qur'an tí a máa ń kà tí a máa ń gbọ́ ní gbogbo alẹ́ nínú Ramadan báyìí. Suratul Ma'idah àyà forty two ogún àti méjì lẹ́yìn akàlẹ́ mi tí wọ́n bọ́ọ̀lù di mẹ́rìnlá. ọ̀rọ̀ àwọn Yahud àwọn Banu Israel ọ̀rọ̀ ni ọlọ́run bá ń ṣàlàyé rẹ̀ fún àlẹ́bí sallallahu alaihi wasallam pé àlẹ́bí náà ń ṣàlàyé rẹ̀ fún àwọn àlẹ́bùnmá yìí pípé ká máa ń rèébi wọn ká máa jọ wọn ayé àti akàlánà ọlọ́run sọ fún àlẹ́bí pé يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا أفواههم ولم يؤمن قلوبهم الله صل يا منافقي والنبي صلى الله عليه وسلم الله سبحانه على النبي كيفو شيزور كفرا لكم عليه wípé àwọn kan wọn wá sọ́dọ̀ rẹ̀ wọ́n máa rí wọn ẹgbẹ́ bí ẹni tó fẹ́ sẹ́sì tó sì jẹ́ pé òpùrọ́ ni wọ́n òkúrọ́ ni wá tọ́lá wọn ń ṣàlàyé àwọn nǹkan tí wọ́n máa ṣe òun náà ni pé سماعون لقوم آخرين يوتين بوتي وطمان للبط على اليمين يحرفون الكلمة عن مواضعه وما أعطوا لله صفوة ويجيبوني tùmọ̀mí ni wọ́n tù sí. bákan náà tó bá ń gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ ìtura bá ìfẹ́ nu wọn òun ni wọ́n tẹ̀lé ìtì wá ti lè fẹ́ nu wọn wọn àfọ gba sẹ́gbẹ́ kan yìí. gbogbo eléyìí tọ́wọ́ bá ń sọ̀kọ́ àlẹ́rìí sọ̀rọ̀ wọn ọ̀rẹ́ ìfẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ ìyàwó mi ni ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìlànà wípé káwọn akámọ́ jọ wọn èyí táàkì wá sàlẹ̀ yìí olùwọ́bá ní sàmà ìwọ̀n lẹ́yìn ìkẹrù wípé àwọn bàbá ìsọ̀rọ̀ èyí yìí ọ̀rọ̀ tí ò da irọ́ ni wọ́n lọ lè ń jẹ́ ti gbọ́ ọ̀rọ̀ tí irọ́ wà níbẹ̀ òun ni máa wù wọ́n láti máa lọ gbọ́ ọlọ́run tó sọ pé àkàlùrẹ̀ lè sọ ṣùgbọ́n àwọn tó ṣe pé ara ń rún lórí jẹ káàkiri lórí pé tí ẹ bá ti jẹ́ ẹni tí ó ń tẹ̀lé sọ́wọ́ ọba tí ó ń tẹ̀lé sọ́wọ́ lẹ́nu sọ́wọ́ ọ̀dọ̀sọ́lọ́ ìwé tí wọ́n jẹ́ sàmáìwúná lẹ́ẹ̀kẹ́rù ìwé tí wọ́n lọ lè máa gbọ́ ọ̀jákujàkú máa sọ ọkọ̀ wa àti tán ó tó iye tó dé tó ti lọ lẹ́rìn ìwọ àti ẹlẹ́rìn wọ́n àti oníjó lẹ́yìn ìgbà tó ti gbọ́ Al-Qur'an tó ti gbọ́ Ànábì sallallahu tó gbọ́ hadith Ànábì sallallahu alaihi wasallam ìyẹn tó máa jẹ́ sàmáàrúnà lẹ́rìkẹ̀rù ìrọ̀gbọ́n tó jẹ́ àkàlùnà lẹ́kọ̀ọ̀ṣẹ̀ tó ẹni máa jẹ oúnjẹ àwọn ọmọ الإمام الكثير عليه رحمة الله وني سماعون الكذب وني أي الباطل وني أبتالون للسحف أي الحرام وهو الرشوة وني هي رشوة هنا يبرايد ابن مسعود رضي الله عنه قال ومن كان في هذه صفته وني طبعا شكله بي يريد ìwàdíhùn rèé kaifa yutahhiru Allahu qalbahu bóòlù náà ti bẹ́ẹ̀ fọ ọkàn rẹ̀ má ẹni tó ti tó ọ̀rọ̀ fọ̀rọ̀ ní máa ń gbọ́ kí orin irọ́ ìsọkúsọ náà ni ọmọ ń gbọ́ káàkiri bákan náà ẹni tí ò ní ọ̀nà ẹ̀ṣẹ́ pàtó kọ́ mọ́ lọ́wọ́ kaifa yutahhiru Allahu qalbahu bóòlù náà ti fẹ́ fọ ọkàn rẹ̀ má wà á ní yóò tajà bùlà bóyá wọn ti fẹ́ gbàdúrà rẹ̀ hmm. ẹni pé ìjẹkújẹ ní ìjẹ kò ní ìṣe aláàgbé tí ń ṣe tó náà ni pé ó ṣe kókó kí wọ́n sì ẹni wá ti fẹ́ràn ìjẹkújẹ báwọn ìṣesí àwọn yahoo nìyẹn wà ń jẹ òwúkà olúwa ní sábà wà bá wà lẹ́yìn kọ́kọ́ ẹjọ́ wà bá wà fáṣkùn bẹ́yìn náà wò àwọn ẹ̀rọ àrùn olùbá wọn dájọ́ sábà kọ́ ẹjọ́ wà bá wà olùdá sí i tó bá ti ń wọ olè gbóríkó bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn dá sí i. يقولون ذا وإن تعرض عنهم تضبّل أن يذكرني فلن يضروك شيئا كنت يضروك شبوه قول نيوليكتا صلى شبوه رمز كثير عليه رحمة الله قل أي فلا عليك ألا تحكم بينهم لأنهم لا يقصدون يتحاكمون إليك اتباع الحق بل ما يوافق أهواءهم bọ́ṣe wá gbọ́ pé àlẹ́lẹ́ ìkéré orí sí ọ̀rọ̀ yìí máa ń lò pé wọ́n fẹ́ gbòdodo ni ohun lódodo gbà nítorí bá kẹrin wọn ni wọ́n ń wá kí tó bá ti wá sọ̀rọ̀ báyìí ti lè fẹ́ẹ́ wọn ò yẹn àbí yà á kàn bí àwọn èèyàn lónìí náà ni àwọn míì ń bẹ tó ṣe pé tó bá rí pé ọ̀rọ̀ yí máa wọn lọ́wọ́ tán wọn ni ẹ̀rọ wá wọn àfọwọ́ ẹ̀rọ ẹ̀rọ wá wọn òwú tún náà wá. sọ ẹnu tó tẹ̀ níbi ẹnu ibi tí wọ́n fẹ́ yẹjú náà ni wọ́n bá ti yẹjú rẹ̀ tán wọ́n bá ń kàdé lọ́dún wọn. àmọ́ ní ẹ̀rọ ẹ̀rọ bá àwọn àwọn ìkíni lọ́wọ́ ìgbé ìlànà náà tó bá mẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ ìgbé ẹ ìgbà adájú kìíní yìí ẹni pé orí ti ọlọ́dẹ tó bá ń wọ̀ kó dájú tó bá ń wọ̀ náà dájú kò sí ìtòun tí ò lọ torí kékeré wọ́n ràn ní òdodo bọ́ wọ́n lódodo bá ẹnu tó lè jẹ́ ni pé ohun tí ó yọ wọn nínú yóò dùn wọn kọ́lẹ̀ lórí ọ̀rọ̀ máa ń fa ọ̀rọ̀ tó ń fa ọ̀rọ̀ ọ̀fẹ́ ta kò yẹn ní lọ́rẹ́ tàbà ó fẹ́ takò àfáà kan lọ́rẹ́ takò àfáà kan ní nǹkan tí ń ṣe tí wọ́n ní ẹ̀rọ bá mi wá nọ́mbà lágbájá káàkiri lágbájá ò tó di oní tó ń nà tí ẹ ti kíní kan ṣe lè bí ọ̀dà ẹ̀gbọ́n tó bá mu àbí ọ̀bá mu ṣẹba ní kọ̀dá èmi lè wí ọ̀dà ọ̀hún wí ọ̀yà eléyìí náà tó ń kọ́ mọ́tò yìí náà mà lọ́ba gbé kò fẹ́ ẹnu kó ní ìdìbò kan mọ̀ tẹ̀kú lọ lè ń sọ wá dá lóhùn bó dá lóhùn kò tó wà láà máa ní ẹ̀ ṣèkí níta ìpè ló tó dàpọ̀ nínú láyé ogun ló fi ń yún sọ̀rọ̀ ní òòṣẹ́ náà níbi pé kí ni wọn ní òdòdó tẹ́tẹ́ náà fún ọ̀dọ́ ló ló gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tó apẹ́ tó lòdò gbọ́ ni kí ọ̀dà lóhùn tó tó bá tó gbọ́ mi náà pé àmọ́ fún mọ́nà ní mo tẹ́tọ́ sọ yẹn yóò pé ó ní ẹ́ àkọ́dà mọ̀ pé olóòdó dá tó lè fi fákùn bẹ́ẹ̀nà òun lè pẹ́ tó ẹ̀kọ́ bá fẹ́ dájọ́ òun tó wá wù ọ̀gbìn kò dáńtì ọ̀rọ̀ rẹ̀ dáńtì pẹ̀lú dọ́gbadọ́gba rẹ̀ mọ́ òkú rẹ̀ kúkú ṣe mùsùlùmí àbí wọn kúkú ní kan ṣe náà dáńtì pẹ̀lú dọ́gbadọ́gba ẹnìyàn mọ́ ayọ̀ ṣe bọ́ọ̀l mọ́ tètè tó wá ní òun lẹ́fẹ̀ẹ́ sí dọ́gbadọ́gba mọ́sàbùkí níbi tó bá fẹ́ dá sí ẹ̀ lọ́wọ́ pò ní dá sí lọ́pọ̀ ìdá àwọn tó bá wá padà wá dá sí àbòsí jìnnà sí níbi ọ̀rọ̀ tó ọlọ́wọ́ bá ẹ̀dọ̀ jẹ́ ó ní kí ó yẹ wa pé gbogbo ìgbésí ẹ̀ bá wà gbogbo ìsàmójútó èèyàn bó ṣe lè wò kí ẹni yẹn kó rí bó ṣe lè wò kó ya ọ̀tọ̀ ọlọ́run tó ìwọ náà wọ́n kó dọ̀ ọ̀tọ̀ ọlọ́run lára rẹ̀ mọ́ torí tẹ́lẹ̀ bá ti ṣàbòsí ìyẹn náà tó fọwọ́ fa ìjẹ́ ọ̀tá ọlọ́run ọba nìyẹn. سنن علي بن ابي طالب قل ان الله ينظر دولة او قل ان الله ينظر ينصر دولة الكافرة إن كان الله ينظر دولة العادلة وإن كانت كافرة قل ربو tó bá tí wọ́n ń ṣe déédéé àdúgbò ọlọ́wọ́ ó sì máa ràn án lọ́wọ́ kọ́lá tó bá ṣe pé kékeré báyìí. wà á iná lọ àìsàn ọjẹ́lì ó ní ọlọ́wọ́ ọba yá fojúlú àdáwọ́lẹ́ká àzọ́ọ̀lìmà ọlọ́wọ́ máa yẹ̀yẹ́ ìlú àbí èèyàn tó bá ń jẹ́ alábòsí wà á ń ká anẹ́tì kọ́lá bá ti kí mùsùlùmí báyìí wọ́n. sọ́ra àwọn jẹ́ mùsùlùmí àwọn ń ṣàbùsí ní ẹni pé àbùsí ti ṣe nǹkan tí olùwọ́ba fẹ́ agbọ́dọ̀ jìnnà sí ẹni. لوالي وكيف يحكمونك وكيف يحكمونك وعندهم الصواب فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين الله عليه وكيف يحقرونك كل وجهة منكم الجواب هو النبي صلى الله عليه وسلم وعند أم الطوراة شريعة الطوراة وعندهم والنكراء فيها حكم الله tí ìdájọ́ ọlọ́run bá sì wà ń bẹ̀ tó ń mẹ́ta wọ lọ́wọ́ lẹ́nu ìbá ìzáre wọ́n ti gbẹ́nu kan rí ẹ tó ń yírí kù ń bẹ̀ wọn àtẹ̀lé tó wà ń bẹ̀ wọ́n máa ń olẹ́ ìkẹ́bí mọ̀mìnì àwọn ẹni wọ̀nyí wọn kì í ṣe olùgbàgbọ́ ìyẹn ni pé bọ́jú wọn bá ní sọ̀gbọ́n ọ̀gbọ́dọ̀ pé kí ni sábà yìí kí wọ́n fẹ́ sọ nípa ọ̀rọ̀ báyìí kí ni kí ni ebó láti dájọ́ ọ̀gbọ́n báyìí olúwa ní ṣe bí tàwọn ti ń bẹ lọ́dọ̀ wọn ó ní máa ṣàpé inú tí wọ́n máa fi ń rìn àwọn yahood òun ẹ̀ tí wọ́n rìn wọn pé wọ́n ní máa àmọ́ pé ló máa náà tẹ́ bá ti rí apá kan tó ṣe pé ó kéwú àmọ́ kò ní lò ó kò ní lò ó wọ́n ní kí sábà ó nínú ìyàwó rẹ̀ yahudi ni ẹni yẹn ọjọ́ yahudi ọjọ́ yahudi wọ́n ní àmọ́ tó bá jẹ́ pé ẹ bá rí ẹni tó lòun pé lọ́run tí kò wá ní ìmọ̀ wọ́n ní pàtí ìṣọ́ba òun nílẹ̀ nàfọ́rọ̀ kírísítẹ́nì ni àwọn àwọn nàfọ́rọ̀ náà rí báwọn àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ láì ní mà bẹ́ẹ̀ ni mùsùlùmí tí wọ́n ń pè lọ́run láì ní ìmọ̀ pépé ntí ìtumọ̀ kò ní wọ́n ké láì tẹ̀lé ìlànà àlẹ́lùkọ̀ mọ́ ọ̀rẹ́ sọ́nà pépé kan ṣe tó bá wù ní mẹ́ẹ̀tẹ̀ rẹ̀ ó lè mú túwẹ̀sì ó fẹ́rẹ̀ tẹ̀ àmọ́ pẹ̀lú pé ìta lẹ́bi ló ṣe bọ́pọ̀lọpọ̀ àyẹ̀ ṣe rí nìyẹn bá ẹ mọ̀ rí wọn wọ́n ní bẹ́ẹ̀ ẹ rí pé àwọn ah, ní bẹ́ẹ̀ tẹ̀ ilé àtàwọn kan àjọ kọjá níbi àwọn alásàlásù kan tò ẹni wọ́n sọ pé ah pé bí àwọn látara fi owó ti pọ̀ lọ́dọ̀ àfà yìí káfà yìí ti di àlùsùn náà inú gbogbo àwọn ẹni wọ̀nyí lè sí yóò ṣe kéde kílẹ̀ inú ni yóò ṣe yóò ṣe kéde yóò tó wọ́ di oníkúrú ẹ̀ka ìwúrí náà mo ní mọ́tà rẹ̀ yẹ mọ́tà rẹ̀ yẹ tó bá lóun bẹ̀rẹ̀ súnà ní ìsìn kò ní rí kò ní rí one percent wọn mọ́ kò ní rí wọn nítorí fẹ́ gẹ́gẹ́ ní àìníkan ṣe ẹ̀sìn gẹ́gẹ́ làwọn fẹ́ wọ́n mọ̀ rọra wá bẹ̀rẹ̀ wọ́n bá ti kó wá bẹ̀rẹ̀ ẹ̀sìn fún wọn ní ìdíkẹ́ ẹlẹ́kọ̀ọ́yẹ ìyá wa ìjáàbù tó kan ìlú tó kéde lẹ̀ òun ní ẹ̀sìn kí ìjáàbù yẹn kó sì kí dáadáa ṣe gbọ́ ìyáàbù èyí àkíkẹ́kọ̀ọ́ rẹ̀ lẹ́yìn sàlámà rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ wa lọ́nà. bó ti gbà yípo náà ni àwọn ọmọ tó gbàdúrà ń bẹ lọ́rọ̀ rẹ̀ láti àná. tó báwọn ìyàwó ìdílé òun ìyàwó àwọn ìtọ́ra wọn kì í ní ẹ̀sùn tábẹ́bí wọn mú wá jan wọn tẹ̀lé. alẹ́bí alẹ́bí sọ̀rọ̀ kò mú ijó wá fún ọ nínú ẹ̀sìn. kò mú ìlú wá fún wa àwọn ni wọ́n introduce rẹ̀ òtá ìyẹn ti wá lẹ́nu tó bí ọlọ́run ṣe ń tó àṣírí àwọn àwọn ènìyàn fún wa lò ó ní ọba àìsàn ọ̀jẹ̀ ní ó ní àfihàn mi ní sẹ́ni kọ́rọ̀ wa bá ọ wà lẹ́bí yàrá bí kí èèyàn àwọn tó kéwú náà lè sè kí wọ́n wá fa ọ̀rọ̀. ní ọ̀dà kọ̀dà ọ̀dà kọ̀dà wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ẹgbà pé ẹjá pé ẹgbẹ̀rẹ̀ sáàbù ẹ̀ẹ́dẹ́ pé mo dírù òun ò jẹ́ ẹ̀kọ́ nígbẹ̀ ó ti ní má pè ní má tí ọ̀rọ̀ ẹ̀sìn kankan ló pè ní má tó báyìí lẹ́kẹ̀ẹ́ rí nìyà tó wà ní ẹgbẹ́ tó sáàbù má pè ẹ̀mọ́ gbọ́dọ̀ ẹ̀rìkọ́dù rẹ̀ ẹ̀rìkọ́dù rẹ̀ tó wọ́n mọ táwọn ẹgbẹ́ tí sábà rí pé ọ̀rọ̀ dàrú wọ́n mọ ibi lọ lè kiri bọ̀ wọ́n kọ́ mọ́ ṣe wá ní kọ́mọ́ jẹ́ pé wà yẹ̀wò ní kò sára wa mùsùlùmí ẹ̀wọ̀n bọ́lọ̀ ṣe ń sọ̀rọ̀ wọn ìgbé tí wọ́n ẹ̀ẹ́dọ́gbọ́n ọ̀rẹ́ ọ̀làwẹ́lẹ́ àwẹ́lẹ́ ilẹ̀ ẹ̀bí kódà àwọn èèyàn bá dídí pé wọ́n bá fẹ́ pé ogún ní ìsìn ọ̀lọ́ọ̀yì fún yẹ ẹ̀dàpọ̀ ẹ̀ má dọ́là lọ́wọ́ àwọn àlùfín náà lẹ́wà lẹ́wà ọjọ́ fún mi nọ́mbà ẹ̀wọ̀n fún ẹ bá wá nọ́mbà wọn ìlàpọ̀ olú kẹsẹ̀lẹ̀ ní abẹ́kẹ́ bá ara ojú ní ẹ̀dùn kan torí àwọn ilé tó bá ti pè wọ́n tó bá ní èlò lọ́wọ́ yín wọ́n ní èlò ní èlò ń tẹ́lẹ́ tó bá gbé tó wọ́n yọ ń bẹ̀ lé ọba yìí ẹlòmí sì ní ojú náà ní olè ní òun òfin ìgbà wọn pé wọn lọ ẹlòmí sì ní pé á ní àwọn ìfọ ọbẹ olóyè ilé ọ ẹlẹ mú sáwọn ìlú wa wùyẹ wa wọn sì lọ sọ́dọ̀ àwọn tọhún táwọn tọhún tó ń lọ ilé ilé ọ àwọn gba five percent wàláì inú wọn lọ ilé ilé ọ kọ́lọ́wọ́ gba five percent five percent yẹn nǹkan bíi kí ní pàwọn ni five million náà wọ́n gbà wọ́n ní gbà fíw kọ́lọ́wọ́ kọ́lọ́wọ́ yọ kalẹ̀ láyé náà ni wọ́n ní ẹ̀sẹ̀ sàkáǹtì yìí tó wọ́n ti wọ́n pọ̀ ìdó. Tọ́lá tó wà ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ 5 million 500,000 lọ́dọ̀ ní ìgbà kékeré mọ ọ̀nà káyìn ẹ̀rọ ń gbà ọ̀rọ̀ ń gbà mí. tó fúnra ìmọ̀ àwọn ènìyàn wọ́n tún kọ́ nípa kọ́ńtì pẹ̀lú ìdòwò ni pẹ̀lú ìtẹ̀lẹ́ òkú táwọn bá rí kẹ bá bẹ̀rẹ̀ kẹta ó pẹ́ áá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ó áá ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ ó tó. ìdí táwọn ọlọ́ọ̀ yìí pé òdodo tí ẹ̀ bá jẹ́ sí tó dán lójú kò ní orílẹ̀ yìí tó tó ní tẹ̀lé tó tó ní tẹ̀lé ọlọ́run kó ṣàmùfọ̀ wa. olúwa ni wọ́n ní kiri lọ́wọ́ wà máa wù láì kẹ́bi òmìnirí wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ olúwa ni iná anzẹ́lẹ̀ tàwọ̀rọ̀ tàbí ahùlẹ̀ wọn olúwa ni àwọn àtọ̀ àtàwọ̀rọ̀ tó kalẹ̀ fún lọ́ọ̀yì mú فيها هدى ونور nínú àtàwọ́rọ́tù yẹn ìmọ̀lẹ́ ọlọ́run ọba ọwà ń bẹ́ wọ̀lúrùn ìmọ̀lẹ́ ọwà ń bẹ́ yàtùkùn bí ànàdì yóòn tí pé àwọn ànàdì ọlọ́run ni wọ́n ti fi dájọ́ alàbínà afúláwọ́ lè làbínà ààrùn àwọn tó ṣe pé wọ́n ju ọdún ṣẹlẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ yòówù lọ́rọ̀ ní kẹfì ní ayélujára kúrò jùlọ ní ṣùkùnmí ha wàlá yùbẹ́dì lúnà ha wàlá yọ̀ṣẹ̀rẹ̀ fúnà ha wọ́n ní yí ìdájọ́ rẹ̀ padà wọ́n ní takò wọ́n ní gbé síbò mí pé kò rí bẹ́ẹ̀ gbogbo tó bá ń bá nínú síra wọn ní wọ́n ní náà ni wọ́n ń lò. sọ wọ́n ní bẹ́ẹ̀ ni àtàwọn tí wọ́n bẹ́ẹ̀ ti lọ́rùn àwọn ẹlẹ́sìn ọlọ́run wọ́n àbáàrọ̀ àti àwọn àfà nínú wọn ẹ̀yẹ́ pé ayọ̀ kẹ̀dáríkà wọn dàrí yóò lọ lè ẹ̀yẹ́ pé àwọn tó jẹ́ lẹ́sìn ìbẹ̀ nínú wọn wọ́n ní ọmọ ìdàmà àwọn àfà náà ń bẹ nínú wọn àlẹ́fẹ̀báàd tí wọ́n ń ti lọ́rùn wọ́n àbáàrọ̀ àwọn tó pẹ̀lú àbáàrọ̀ náà wọ́n wọ́n mọ̀ àfáwọn ìyàwó ìdíjọ́ wọn pè ní wọn pè ní àhìbáàrì olúwa ní ogun wọn ní tí ń bẹ nínú tíra wọn ó yí àwọn eléyìí ọ̀rọ̀ wọn ti dúró sí arákùnrin wọn náà ní pé nígbà tí àmì ẹ̀sọ̀ mọ́ ọ̀rọ̀ sọ́lá mú dé wọ́n ti lọ pé ẹni tí ọlọ́run bá ń júwe fún wa náà nì wọ́n ti tẹ̀lé ìlànà rẹ̀. bìmọ́ tó ṣe mú ní kíkà lè là wọ́n mọ tọ́lọ́wọ́ bá fún wọn ní àdéhùn tó fi pamọ́ sí wọn lọ́wọ́ bí kí wọ́n ṣọ́ nínú kíra wọn. ayé bí wọ́n sọ́dọ̀ ìlú ní kìtàbí láàyè àmì ìrú ayé yọ̀tọ̀ ìrú wòyá ìmọ̀lú bì. àwọn kẹtọ́lọ́ àwọn láti rí kọ́ ṣiṣẹ́ tó mú tó. sọ̀kánú àlẹ́ ìṣòhàdà bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn ń mójútó wọ́n mú tó wọ́n jẹ́rìí tó gbó sí bẹ́ẹ̀ nínú tàwọ́rọ́ọ̀tì yẹn ọlọ́wọ́n ní wọn lá tàkṣáwó náà ká wàkṣáwó ni olùwà ní ẹ má bẹ̀rù àwọn èèyàn èmi ọlọ́wọ́n ọba òun náà ní kẹ́ bẹ̀rù èmi ọlọ́wọ́n ọba èmi náà ní kẹ́ páyà wọ́n lá tẹ̀sẹ̀rú bí àyà tí kámẹ́rún kọ́lé ìlà olùwà ní ẹ má ra ẹ ta ááyà ìní ọlọ́run táwọn ẹ̀ ń kọ̀ ní dáhùn pẹ̀lú iye kékeré àwọn èèyàn máa lo ọmọ tí ááyà yìí ní tìkùtù tó wọ́n ní alátẹ́sẹ̀ ló bẹ ááyà ti láì táwọn ẹ̀ ń kọ̀ ní dáhùn wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé owó rárá lànà ń gbà lọ́wọ́ yàtá bá ké kọ̀ọ̀rọ̀ á lè fún yà bẹ́ẹ̀ sì ń tọ́lọ̀ wọn ń yẹn ni pé ẹ má pààrọ̀ kẹ́ pa òdodo tí ń bẹnu síra ọlọ́run ọba jù fún nǹkan kékeré yẹn pé nǹkan ayé kékeré nǹkan ayé kékeré kẹfà yẹ tó tóbi rẹ lẹ́tì wá pa òdodo tí ń bẹnu síra ọlọ́run ọba lẹ́tì wá pa tiẹ̀ kí wọ́n lákẹ́kẹ́ lù rẹ̀ wọ́n ní kí wọ́n lákẹ́kẹ́ bẹ́ẹ̀ tẹ̀ ẹ mọ́ pààrọ̀ lè ayà tí kẹfì ayà mi sanwó sámànà ń kọ̀ ní láti àrùbà nǹkan kékeré fún nǹkan kékeré kí wọ́n pa ọ̀rọ̀ ọlọ́run bá jù ọlọ́run ní ẹ̀gbọ́n òṣèré ọ̀ ẹlòmíì ló pa ẹ̀sìn sí nítorí nǹkan kékeré nǹkan ayé bóyá ń wá iṣẹ́ tòun kò tó ń wá iṣẹ́ ní mo pé tó bóyá sókòtò mi ni òjì táwọn ẹgbẹ́ fún mi ń fẹ́ bóyá ẹ̀rọ gan mi yìí ìgbésẹ̀ fẹ́ wọn pe á wọn lè láti máa dé sí kòkòtò yẹn kọ́ lọ́rọ́ lúpapọ̀ kọ́ lọ́ dáná ìwọ̀n gbà yìí náà wọn lè láti máa dọ́gbọ́n sí i tó ìtú ó gbọdọ̀ yé ẹni pé ìtọ́lọ́wọ̀n bá lẹ́ fún yàn kò ní fún yàn. kódà ní nítorí iṣẹ́ ayé kò jẹ́ kó lọ lẹ́kọ́ òwúrọ̀ bẹ̀rẹ̀ ìpè ọ̀rọ̀ ní oníṣẹ́ gidi àwọn èèyàn sì ń jẹ́ ìṣẹ̀tọ̀ lọ lẹ́kọ́ fún àwọn oníṣẹ́ ìjọba ní iṣẹ́ títí ní iṣẹ́ tí ó nǹkan ṣe kókó ni kí ẹni tí ó wà sínú ìjọba ń kọ́ ọmọ òfin tó dè ọ́ kọ́ ọmọ òfin tó dè ọ́ kọ́ ọmọ òfin tó tù ọ́. ìṣiṣẹ́ obìnrin ní àwọn ọ́fíìsì káàkiri ó ní àwọn ọmọdéẹ̀mú tó pọ̀ tó dè é ní ọ̀bá ti mójútó ìyókù sínú ọjà dà. àwọn kọ́ni ló ti iṣẹ́ tó bá ṣe lóbìnrin mọ́jọ kó di iṣẹ́ ilé lọ́wọ́ ìtọ́jú ọmọ tó a di pé òun ní sí ìrírí rẹ̀ fọ́mọ fọmọ fi lọ tù ọmọ kájú tó ń lọ sí ọ́fíìsì ọlọ́ sí iṣẹ́ tó kú ṣé tí wàá ti rí báwọn tó o ti di iṣẹ́ yẹn lọ́wọ́ nù iṣẹ́ ilé tó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ onímọ̀pẹ̀lẹ̀ primary assignment òun àtàtì yá ti obìnrin ló lé ìkóbìnrin ló lè gbogbo sọ bákan náà níbi iṣẹ́ náà wọ́n lè ṣe ìyẹn rẹ̀ gan ṣé kò ní sí ìkìláàpù níbẹ̀ láàrin ọkùnrin àtobìnrin tẹ́gbẹ̀mọ́ ìdígbòdì tó bákan náà tí kò ní wọn ṣe kọ́ ló wà ń bẹ̀ tó pé ìwọ ọ́fíìsì kan wọ́n ní sẹ́kẹ́tì lọ́dọ̀ ọ́ ọ̀gá kan ẹ̀dùn wà ní ọ́fíìsì kan náà wọ àti ẹnìkan pẹ̀lú olùkọ́ọ̀bù àti pẹ̀lú ìdáàbò ọba rẹ̀. tòun tó gba àwọn nǹkan tí kò bá ọmọ yìí bá ti kó bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lè ṣe ní ọ́fíìsì pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú yìí. jẹ́lẹ̀ náà ọ̀rọ̀ àpọ̀jù kò gbọ́dọ̀ máa pọ̀jù láàrin àwọn tẹ́jọ́ ń ṣẹ́ tí ò bá ti ṣe láti ọ̀rọ̀ àpọ̀jù kẹsàtún kẹlám ó gbọ́dọ̀ pọ̀jù tó tí báyìí táwọn ọ̀rọ̀ tó jẹ́ dandan àtàwọn àìpàdé kẹlám wọn lọ rẹ̀ ìjọba ẹ̀sìn sáyẹn sáyẹn tó gbé lọ àwọn pé wà láyà á ẹlẹ́yà ojú mọ̀ wájú àwọn ń dán kí ni jẹ́ níbi iṣẹ́ tó gbogbo eléyìí àdánwò ní padà yìí ṣùgbọ́n ìfẹ́ mọ́ sọ pé kóbìnrin kó máa ṣẹ́ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọmọdé káàkiri iṣẹ́ ilé náà ni ọ̀dà fún obìnrin. náà ọlọ́wọ́ bá ń sọ pé ọ̀la takṣẹ́ òní náà ta ọ̀ṣẹ́ òní ìwàlẹ̀ ẹ̀ máa bẹ̀rù àwọn èèyàn èmi ni kẹ́ ẹ bẹ̀rù kí ló tẹ̀lé. ولا تشتروا بآياتي ثمنا قليلا قال ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وأن ينتبه دجو ولو كفروا وباطوا عليه فأولئك هم الكافرون يفرين الله بين الله يقبلوا وآية فيها كاين لم يكن الله فأولئك هم الكافرون ibẹ̀ ní àwọn ááyà tí àwọn èèyàn máa ń ṣètú pàtàkì jùlọ àwọn tó bá ní ìròrí tọkfíìrù ní ọpọlọ nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hàkìmíyà tó pé wọ́n ní tó ń lé pẹ̀lú ọ̀rọ̀ hàkìmíyà kí ló túmọ̀ hàkìmíyà òun náà ni pé ká fi ìdájọ́ ọlọ́run ṣèdájọ́ olú nàìjíríà yìí nìsín tẹ̀lé ti ṣèdájọ́ ọlọ́run bá ní wọ́n lò ní constitution wa àwọn tó bá wá ní pọ́blẹ́mù àtìníyà yẹn fún ọmọ wa sọ pé gbogbo nàìjíríà yìí kèfèrè wọn ìjọba kèfèrè àwọn tó ń gbé ìlú náà kèfèrè ìròrí yẹn làwọn boko haram ní àwọn iswap ìròrí ICC ìròrí sọ nínú yẹn fún wọn pé ọ̀dà kan bá wà ní abẹ́ ìjọba ọ̀hún àwọn náà fẹ́ di kèfèrè nù ẹ̀jẹ̀ káwọn jáde kó mẹ́ta táwọn lè sẹ́kù lu ara àwọn síbi kan àwọn lọ sẹ́kù síbi kan lọ́tọ̀ wọ́n lè wá kóra wọn jọ síbẹ̀ nínú igbó kan wọ́n lè wá sọ bẹ̀ ní dáhùn sàlámù irú ẹ̀mẹ́ ní nàìjíríà ti yóò dé ibù náà ti nàìjíríà ti lọ́wọ́ kọ́ ṣẹlẹ̀ kí ti bí àwọn fìtínà wọn tí wọ́n ń gbé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tó òun náà ní tó bá wà láyé wọn wà ní pé ẹnu àwọn táwọn wà níbi táwọn wà yìí àwọn nìkan ní mùsùlùmí mùsùlùmí àwọn nìkan ní. náà wọ́n máa rí pé ẹlòmíì tí o bá ti wá síbi táwọn wà yẹn àwọn èyí ò pèsè ní wọn òun ni ọlẹ́tọ̀ọ́ àwọn lè pa anybody lára wọn àwọn lè gba dúkìá wọn lórí tó rẹ̀ ń ṣe mùsùlùmí tòun àti kó lábẹ́ ìjọba pèsè àmọ́ apá súnà wọ́n rí pé wọ́n rọrùn jù torí pé àyà tí wọ́n lò yìí tẹ́gbà gbọ́ pé kí ló dé ó lè wà lọ́n láwọn ya ṣùkún iná àrùzọ́mọ̀ lọ́wọ́ fáwọn láyíká ìmú ìkáàtùrọ̀ wípé ẹni tó bá ti fi òfin ọlọ́run ọba dájọ́ ìfèrè ni wọ́n pàpà wá ní àyà yìí ó wà ẹni tó bá fi ìjọba ẹni tó bá fọ́ ọlọ́run ọba dájọ́ ìfèrè ni wọ́n àmọ́ ọlọ́run tó sọ fún mi tó àmọ́ قلت فالله لم يقل له الله فأولئك هم الفاسقون ما أنا الله بالو بتاعي كما في كتير بالو في الله وضع ìyóòdì kìkìrì òun náà ni pé kí wọ́n gbà pé òfin ìlú ń bẹ tí wọ́n bá ṣe lò democracy nàìjíríà yìí kí wọ́n wá nígbà pé democracy yìí ọ̀dà jòfin ọlọ́run ọba lọ bí iná lè ó sì máa lò fa'ulaika humul káàkiri kékeré nù tí o ní ọ́ dájú ṣẹ̀rí àwọn ọ̀nà. ìgbà tí èèyàn máa ń jẹ́ fáásík olùgbà tí èèyàn bá gbà pé òfin ọlọ́run ọba lọ́wọ́ dáa jù ṣẹ̀rí àmì òfin òfin táwọn èèyàn ń gbé kalẹ̀ constitution yìí máa ń made law yìí irọ́ ni àmọ́ ẹni yẹn òun náà sì ń bẹ nínú àwọn tí wọ́n ń ṣèjọba àwọn òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfá ọlẹ́ka ohun ìfá àsìkò ìfá ọlẹ́ka ohun ọgbọ́n ọ̀dùnú ó sábà sí lórí ara rẹ̀ lọ. àmọ́ òun lórí irú eléyìí òkè ibi kèké kò jẹ́ kékeré. tó afáàmọ́ wa mẹ́rin wá pé ẹni tó bá ń bẹ lábẹ́ ìjọba gẹ́gẹ́ bí ìjọba nàìjíríà yìí àmọ́ gbà pé irọ́ ni òfin yẹn lẹ́yìn náà ó ti gbà pé òfin ọlọ́run náà lòfin àmọ́ ó ń gbénu ìlú yẹn ó sì ń sin lọ́run pẹ̀lú àkídà ìgbàgbọ́ tó dáa ìtẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ìlú yìí ó kò tiẹ̀ ní nǹkan kan tí nǹkan yẹn lè ṣe fún nínú ìgbàgbọ́ rẹ̀ mùsùlùmí náà ni ó máa jẹ́ mùsùlùmí gidi ní mùsùlùmí gidi wọ́n ní kílẹ̀ rèé ṣàtúntà bá sọ pẹ̀lú kéde pẹ̀lú ẹ̀rí ni òun náà ni àtẹ́gbẹ́ wa sọ lọ́wọ́ àlejò àlejò sẹ́lẹ̀ bàtà lẹ́bi bẹ̀rẹ̀ dáhàwà tó ń ṣe dáhàwà ní maka gbogbo ọdún mẹ́rin lẹ́tẹ̀tàlá sálẹ̀bí lò ní maka ìjọba kékeré ní darí rẹ̀ kọ́dà lẹ́bi òkújọ́ kan sọ pé ń gba ìjọba ẹ̀mọ́ yín lọ́wọ́ rí àlẹ́bí ti ń bá dáhùn lọ tí ti ń bá ẹ̀sìn rẹ̀ lọ ìjọba kìtù ní ti ń dá ní darí ìlú. eléyìí túmọ̀ sí pé tí ẹ bá wà lábẹ́ ìjọba tó jẹ́ ìjọba kìtù tí wọ́n bá ti di sọ́ọ̀pù rẹ pé máa ṣẹ́ẹ̀sì rẹ̀ ní ìlú bá ti wà nàìjíríà ìtàn fẹ́rẹ́bọ̀dì ní àlàfo ìlú bá lóko mọ̀ tẹ̀sán náà ṣẹ́rí bí ẹ̀sì ti rọ̀ wá nàìjíríà rọ̀ wá lọ́rùn nàìjíríà bá a fi rí ẹsẹ̀ pàṣípì nàìjíríà ní ọ̀gọ̀rọ̀ ọ̀lẹ́ lárúbáwá míì wọn ò gbìyàn dá. ṣeré ara zòkó lọ̀rọ̀ láwọn ìlàgbé wà jáde yìí ṣé ìjọba kan ló ló fọwọ́ sí ká ṣe káwọn ìjọba ìjọba kankan kọ́ nílẹ̀ lárúbáwá wọn ò gbìyàn dáa fún òbí ọjà ṣé lọ rọ̀mọ̀dánlẹ̀ ìbílẹ̀ rẹ̀ àti wà sí ń ta ọgbàdùn ni ó tó wà sí mo àti gọ́ọ̀mẹ̀ntì ni ó ń yàn ọ́ ṣíṣe ọ̀rọ̀ náà fẹ́yà kan tòun sí ìmọ̀ ìwà rẹ̀ ó là ń Saudi ní Saudi ọkàn lè dúró kọ̀ọ̀kan máa tẹ̀lé fún ẹ̀sìn bó ṣe wọ̀ ọ́ tó advantage rẹ̀ ń bẹ disadvantage rẹ̀ ń bẹ ẹ̀wọ̀n advantage rẹ̀ ti ń bẹ àdúgbò àwọn àyè nílẹ̀ tó pé àwọn afáàtú náà wọ́n ti kú bẹ́ẹ̀ ó ṣe wá sílẹ̀ àwọn ó ṣe nírọ̀lẹ́ ó ṣe lálẹ́ ẹ̀rù bọ́lá ọ̀dẹ́ ló sábàdì. disadvantage rẹ̀ ni pé àwọn oníbíbíà náà àwọn oṣù jáde àwọn oṣù tí wọ́n tó àwọn oṣù àwọn náà ní àǹfààní láti lè ṣe táwọn náà fẹ́ sọ́bẹ̀ẹ́sì àmọ́ nílẹ̀ lágbáwá ẹni tó bá yẹn òun ni pé ah, á ìjọba súnmọ́ làá fẹ́ kẹ́ máa polówó ẹni tó jẹ́ súnmọ́ lọ́wọ́ yẹn sí gbogbo ìjọba yẹn sí tó àgbáńtẹ́jì sí ìlú òun lọ́dọ̀ tí wọ́n lò olóńgbé ọ̀sì ni wọ́n rí nǹkan mí èṣe àmọ́ ẹni tí ò bá láǹfààní láti lè dín tò sí ibi tí àwọn tíjọba yẹn kalẹ̀ wọn kò ní rí nǹkan kan náà ní bẹ́ẹ̀ ni ọmọ táwọn bí nǹkan kò ní nínú ẹ̀sìn lọ́kùnrin kó àkọ́bá rí wọn pẹ̀lú kó wọn tuntun báyìí tí lókùnrin òtúlẹ̀ tó ní ah, ah, àwọn nǹkan wà sí àwọn ẹlẹ́sìn lọ́ba ẹlẹ́sìn ọmọ pé èyí tó wà tó ń lọ gbọdọ̀ gbé ni kò yẹ káwọn wọ asọ́lẹ̀ gbùrùgbùrù báyìí gbàlàní àwọn lẹ́wọ̀n ló gbálẹ̀ kiri kò sí nǹkan kan àmọ́ ìjọba ti ó ṣe kí ni ló bá ti gáìdì gbogbo nǹkan tó wá fẹ́ ṣe. Tòun àti pé àwọn ńlá mi yá tó ti lọ àwọn ìjọba ọmọ ọkọ wulẹ̀ ẹ̀ka ọmọ ìka àfihàn tó ká máa gbọ́ yé ká gbọ́ yé náà nínú àgbà sọ̀rọ̀ bí ọmọ ẹ̀hún gbà ń ṣàlàyé ááyà yẹn nítorí àwọn ńlá mi yá tó بما أنزل الله فأولئك هم الكافرون هنا هي دي كفر ó ní tí ẹ bá ń lo ìdájọ́ mi sí ọ̀tọ̀ èèyàn ti di kèké rí ó wá ní wà lẹ́yìn ìfẹ̀sà máa ń yẹ kòkòrò bẹ̀ lá ìwà rà kí ṣe fẹ́ tó wá ṣe kèké rí wọ́n mẹ́lá ìkẹ́kì tó lọ́wọ́ gba mẹ́lá ìkà gbọ́run wọ́n kútu bí kì í ṣe pé ẹni tí ò gba ọlọ́run gba òjúfẹ́ gbọ́ là ń sọ o àwọn àtọ́ bá ń kúfùrún dúnà kúfùrín ṣé kìí ṣe kìí kó jáde kó ní islam ní kúfùrún dúnà kúfùrín ni wọ́n gúlmi dúnà gúlmi wọ́n fi kún dúnà fífìkì ṣẹlẹ̀ pé ẹni tó bá ń jẹ́ pé ó lọ lè lo òfin ọlọ́run ọba tí ò lo ẹ̀yìn lo òfin tí èso òfin ọlọ́run àbúrò náà ti ẹ̀ ń bẹ lára àwọn bí lápòjú ìhòòhò náà ń bẹ lára àwọn tó ń jẹ́ ìjọba nàìjíríà mùsùlùmí sì ni yóò ọ̀dọ́ kó ti tètè yóò kò kí ni ẹ̀ṣẹ̀ ní í ṣe bí ọ̀dà ọlọ́run mo ti fẹ́ nǹkan yẹn àmọ́ kì í ṣe kó ti wá kù ní mùsùlùmí àti tó bá gbà pé ìjọba democracy yìí ó dáa ju ìjọba ìsìlámù lọ tó náà ni àlàyé tí àwọn àfáà ṣe ike gbogbo tàbí ní ìwà mẹ́lámíyá fún àwọn ọlọ́run kúfúrú lórí ọkúfúrẹ́ kìí ti pààyàn náà fi ìrònú wọn tú ní ẹni pé abdullahi ibn abbas radiyallahu anhu òun ló sọ pé lẹ́yìn tàbí kúfúrú lẹ́rí tẹ̀lé àbúnà ilé yìí oníkèéfé tuntun sẹ́yìn máa ń sọ òun bá kìí kúfúrú sẹ́yìn sọ òun o ìyẹn pé kúfúrú ti dúnà kúfúrú náà ni ọlọ́run bá ń sọ náà ọ̀kàtàbùnà àlẹ́ ìlú. وكتبنا عليهم فيها أن يستقيم والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجرح قصاص فلن تصدق به فهو كفارة كله فمن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون نعم الله عز وجل قل وكتبنا عليهم فيها نوع تدوى المنذرة أو يهود أن النفس بالنفس وقصدنا عليهم عاصر يقوى يهود فيها من الطواف أن النفس بالنفس يمكن تبع الطاية الطاقرة والعين بالعين أنه أفضل لوجود أفضل لوجود قدر والأنف بالأنف ẹni tó bá gbéyàn ní mú ẹgbẹ́ òun náà padà wọ̀n ọ̀bùn náà lè ọ̀bùn ẹni tó bá gbéyàn lè sí ẹgbẹ́ òun náà lè sí padà wọ̀n sìn náà lè sìn ẹni tó bá kẹyàn lẹ́yìn ẹ̀ka òun náà lẹ́yìn padà ọlọ́wọ́ ni wọ́n dùrú ha kìtọ́ọ̀tù ìsáni ní ọgbẹ́ gbogbo pátápátá náà ló ní ìsìn òfin kan padà fún ẹni tí ìrìn kálọ́gbẹ́ ìlú oṣù tó tọ̀ ń padà àbí tí wọ́n bá ṣe fún owó tí wọ́n gbà ní ọwọ́ rẹ̀ tó ń bẹ nínú Islam bó ṣe wà nínú sílà fún ẹ̀ náà ni ó wà nínú Al-Qur'an ọlọ́wọ́ ni wọn máa ń takọ́ jákọ́dé ẹni tó bá wà wò pé tán ìgbà tí wọ́n ṣe ìyan rẹ̀ àbí wọ́n pa èèyàn rẹ̀ wọ́n wò pé tọ̀tọ̀ dapọ̀ bí ó yọlá ẹni pé kò fi ti sàárà ó ní tọ́ òun kájú tó mẹ́ẹ̀ fàwọn akàfàrọ̀ tó láwù ó ní ìkájúkò yẹn ó ti jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún ẹni tí ó ṣe nǹkan ẹ̀ ẹni tó sí ẹ̀ léṣe tí àwọn mọ̀lẹ́bí ẹni wọ́n ní tọ́ àwọn yóò la àbí ẹni tí wọ́n ṣe nǹkan náà òun ló wò pé tẹ́bálẹ̀ gbé létí nìkan ó gbé mi létí tẹ́bálẹ̀ gbé létí tí èyí tó bá padà síbẹ̀ lò ọkọ̀ mi lójú tẹ́bálẹ̀ fún ojú tiẹ̀ náà padà ṣé ojú tiẹ̀ ti wá padà ojú tiẹ̀ ti wá padà lójú wọ́n ní ọjọ́ bá ti bá wọn ní ọjọ́ bá ti ẹni yẹn ẹ̀gbọ́n mi kẹsí ni ó ní yá àdó àyẹ̀wò mi ń lò ló bè yí ìkọ́sìrì máa takọ́ dákọ̀lì ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò wò ó yóò di wọn nǹkan tí ẹni yẹn bá fi kájú kú òfin ọlọ́run fún wa ní wọ́n lẹ́nu lẹ́nu yá tó mímọ́ àwọn olùdarí wa ẹni tí ọba wa lo òfin tí ọlọ́run ọba tọ̀ kalẹ̀ bọ́lá ti ní kí ẹni tó wá gbé yẹn lé ti ẹgbẹ́ ẹni tó gbé yẹn lé ti ẹgbẹ́ ṣe é kó padà pé wọ́n ní ọmọ ẹ̀rọ ti rọrùn tó nǹkan mí ní ẹ̀rí àti tó wọ́n ní pọ́ wọlé àríká ọmọ ìgbọ́n nínú alábòkè irú èèyàn yẹn tí mo sọ lẹ́ẹ̀kan náà wípé ọlọ́run tó bọ́yà gbé tí ò bá ní òfin ọlọ́run alábòkè rẹ̀. sọ ń pé ọlọ́run bá ń ṣàlàyé ní pé òdodo ọ̀kan náà ni. أقول له إن كان صلى الله عليه وسلم ثم من بلغ يهودنا من عند من الله سبحانه لم قل تعالوا إلى كلمة سواح بيننا أو سواء بيننا فصوة سوان بي يا أهل الكتاب قل تعالوا إلى كلمة سواء بيننا ẹjẹ́ ká lọ owó ọ̀rọ̀ tájọ papọ̀ lẹ̀ alá náàbùdá ilẹ̀ wọ́n wà ńlá iye tẹ́kìlá bá iná wọ̀lá yóò bí iṣẹ́ ìhàn wọ̀lá tẹ́kìlá bá iná bá bọ́n àrùbábá nìlú nìlá ṣe gbogbo tájọ papọ̀ bẹ̀ ni pé ká lọ́rùn gbogbo yóò ó ṣe lèdí pẹ̀lú ìlànà àwọn mùsùlùmí àmọ́ àwọn gbé lánàá ní wọn látara ìfẹ́ ló àti látara àbòsí tó bá ti fi wọn pé àlẹ́ bẹ̀rẹ̀ sá pé ọlọ́run ni tó ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ lọ tó ń rìn à eléyìí kò sí lọ síra yín tó òṣìṣẹ́ òmìnira wa fún yín ohun gbogbo rẹ̀ lọ́wọ́ wa fún yín lọ́wọ́ bá ní àwọn tí tẹ́ bá ti bára wọn mú yẹn ẹ̀yìn náà ti ẹ̀ lò ọmọ nígbà tó yá kó mi lọ àwọn ọ̀dọ́rọ̀ ọmọ òkúta wọlé àríká ọmọ ògbọ́ọ̀lì alábòsílẹ̀ yóò bá fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tí kò bá fi dájọ́ ọ̀rọ̀ abẹ́rẹ́ لا اله الا انت أستغفرك وأتوب إليك Some of us ask what um, if, how, àtọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ àrí àwọn ìlú mọ́rin àti ìgbà ìlú mọ́rin jọ ní ọ̀rọ̀ sí àwọn ìgbẹ́gbẹ́ ń bèèrè ní pé ọkọ̀ àti ìyàwó tó ní àṣepọ̀ láàrin ara wọn nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù tó kò wá sí ìwẹ̀ títí tí táìmù àgbájá ní ti tó tó fi di pé wọ́n kí ọ tàbí oorun gbé lọ yòókù sí ẹ̀ pé wọ́n jí àǹfààjà ìpìlẹ̀ ọ̀rẹ́ ni ó ti di ẹ̀ka fúrò báwo ni ó ṣe tí ó lè wẹ̀ náà tó bá ti wá wọ́n sáré ẹ̀ tó wà lórí kí ìrọ̀ àkùbá òun sì ní àwẹ̀ tó láwẹ̀ ọ̀tọ̀ bá ti pé ó ti wò fún wọn báyìí tó tó di pé àǹfààjà ìjọ náà ni pàtàkì lẹ́ni tó bẹ̀rẹ̀ lórí kò ti jẹ tàfíìrù tó wọ́n lọ àìlẹ̀ ó láwẹ̀ wọ́n kọ́ lọ wẹ̀ tó ti fi ọ̀rọ̀ àtúbà náà.

láti wáyé jùlọ lọ tòmọ́gbà tí ó bá ń jẹ́ pé wíwọlé rẹ̀ yẹn pàtàkì ó bá ti sọ pé mi ní kíkà àwọn tó gbẹ̀dú ti níyàwó lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni tí wàá lọ bá àwọn ìyàwó kan wọ́n tó yẹ kálá ti dé ní yẹn o ń jẹ àìlè lọ́wọ́ ni o ṣùgbọ́n ní ìdíkẹ́ni tó rẹ̀ náà ni yóò ti wà pẹ̀lú rẹ̀ wọn kàn ní ní àsìkò láàrin ara wọn lẹ́yìn ìgbàdàn Assalamu alaikum wa rahmatullahi wọ́n ní pé ní ẹnìkan àti àdúgbà dáná tó ń gbogbo wọn ẹni tí wọ́n ti mọ ìdá láti gbàgbé lóyà tó bẹ́ kí àtàlábù tí ọba máa rò lápò ṣe dandan náà ṣe ó tọ́jú àfihàn kan àtàlábù míì lọ́yẹ̀ pé ọ̀sán tó bọ̀ ní ẹ̀rọ gan ni wọ́n fi kí wọ́n sí àwọn sọ̀hánbà lára títà wọn sáré ní àwọn sáré sábẹ̀ náà kan tí ọ̀yàn lọ ń sọ tí kò dáa òun náà ní irú àwọn ọ̀rọ̀ yìí tó wá lé kí wọ́n tó kula wọ́n láwọn ọ̀rọ̀ ṣàlàyé wípé ó fi fájú alákọ̀ọ́kọ́ ẹ̀ bẹ̀rẹ̀ níyà tó bá wà náà tó sọ̀rọ̀ tó bá wù àti kẹ́lẹ́ ní tẹ̀ ní pé tó bá ké bá tẹ́ à tó tàn láti tó bá wù ọ́ tó kò dà ìgbà ìníyà ni àná kì í ṣe gẹ́gẹ́ pé wà lórí ọ̀rọ̀ náà ni wọ́n tó gbọ́ ìníyà ni wọ́n gbọ́dọ̀ ṣe kí wọ́n ṣe ní ẹnìyàn kò kí ọ̀nà kí wọ́n tó kú ọ̀la Wannan yin salamu ya wasu lokacin. Inna, fifteen, when you said the equality of criminalized law and lay partner, what of if he is a nurse ah, and the doctor is named or the or their is named and is not allowed her to wear the coat? láti máa gbọ́ ìyẹn ìlànà tí nípa pé kó bẹ̀rẹ̀ pé wọ́n ṣe ń kọ́lọ́wà rí pé kọ́mọ́jọ fún wa àti ọkùnrin ní ọjọ́ ibi sẹ́kẹ́tì wọ́n wà lẹ́ àbí ìwọ̀n bó ṣe rí ẹ̀yìn kò lẹ́tọ̀ọ́. tó ẹnìkan ṣe kankan nípa ìṣẹ̀lẹ̀ òbí ìjẹ́jì òfin ọlọ́run ọba ìkúrò yan ní kọ́lúwà kó wà ní kọ́lúwà pẹ̀lú ọ̀gá kan tó kò bá mú àbí pẹ̀lú pàpáìtọ̀ kan tó kò bá mú. kúrò àti ìyẹn nìkan kúrò nílé kéwù gẹ́gẹ́ ike obìnrin kan pẹ̀lú àpá ìlú ọjọ́ ìlú àwọn ọdún kíláàsì apá ìwọ̀n gbọ́dọ̀ wọ kíláàsì wọn kò kó dúró lẹ́nu ọ̀nà ní ìtumọ̀ tòun tó bá máa kọ́ ọ ògbọ́dọ̀ bọ́ níbi tí wọ́n wá jọ wọ̀n ní kálúwà pẹ̀lú ọ̀nà àti tó bá jẹ́ sí everybody kí wọ́n rí wọn táwọn èèyàn rí wọn tí èyí ti tó jẹ́ pọ́lọ́kì kò ní ó ṣe jẹ́ nìyẹn pé wọ́n wà ní ọ́fíìsì tí wọ́n rí ẹ pé kó ló ti wá ṣe wá jẹ́ pé kò bá mu kò bá mu náà yìí kò kì í ṣe pé àwọn aláṣẹ òfin ọlọ́run fún èèyàn èèyàn ní ọ̀sẹ̀ rẹ̀ fún òfin ọlọ́run ọba ọlọ́run ọ̀rẹ́ náà. ṣùgbọ́n àwọn tí wọ́n gọ́ọ̀mẹ̀ntì ń gbà gọ́ọ̀mẹ̀ntì ń lọ fún ọ́nà olùkọ́ọ̀bù kọ́ra wọ́n ti tún fún ọ pẹ̀lú olùkọ́ọ̀bù yìí wọ́n ti tún fún ọ pẹ̀lú olùkọ́ọ̀bù olùkọ́ bá mi wá dé kó ní kó wọ́n gbà wọ́n kọ́ra wọn lọ sí lọ́dọ̀ àwọn wá gbà wọ́n jẹ́ náà wọ́n lọ. ó ń bẹ̀rẹ̀ àtàrà rẹ̀ kó tó wọn ká àbí sì wà nínú ọdún tọ́pọ̀ lágbára láti gba ọ̀rẹ́ rọ̀mọ̀dọ́n tó níwà ìyẹ́ ṣé ó mọ̀ fún yà ní oúnjẹ nínú oṣù bíbíà nínú rọ̀mọ̀dọ́n yẹn ni àbí tó bá dúpá ìbá tán tó bá yá tó bá di kó láwọn ọrọ̀ ojú mọ àbí sì ní oúnjẹ yóò máa san àwọn ẹ̀ padà. Ìlànà ọ̀rọ̀ àwẹ̀ fún obìnrin tí ó wáyé pé òun lágbára láti lè gbà ó bá ìgbàgbọ́ ní ìpìlẹ̀ wọ́n ní wọ́n á ń tàn súnmọ́ kọ́ inú ìdàpọ̀ tẹ́ gbà wọ́n yẹn òun ló fi orúkọ ní. tó bá ti pé obìnrin yẹn kò wá ìgbà pẹ̀lú pé pẹ̀lú owó ní ẹgbẹ́ ọmọdé ń bọ́ kí ń tọ́jú kí ń fún tó ara rẹ̀ ọ̀gbá ìlú pa òsílẹ̀ pọ́nmọ́ ti tó ní pé èrè fún ní ọ̀yàn irú ìkẹ̀wẹ̀ lọ́nà lè ní gbogbo wọn mú bí kò wọlé ìlú sọ́rọ́ ìṣòro inú ìṣòro láyé bí ibi tó wọlé ìtọ́rọ̀ wọn máa ń fẹ́ fún wa ìfẹ́ ẹ̀kọ́ ni kò fẹ́ ìlera fún wa tó bẹ́ẹ̀ náà ẹni tó bá ní pátíkà rẹ̀ torí yóò mọ̀ pé obìnrin ó máa ti fi bí àwọn ọmọ ọgbọ́n yẹn òun náà ni ọ̀nà tí ìdẹ̀kùn sí Islam ní wà lẹ́ torí pé wọ́n lè gbé tuntun yọ pé ní ọdún yìí obìnrin wà nínú oyún tó gbogbo ní ọ̀gbọ́n mi ní kò ní lè bà rẹ̀ ṣùgbọ́n tí wàá tó ti di ọdún yẹn ti ti ń bọ̀ lórí aṣọ ń sọmọ lọ́wọ́ tó àwọn ẹ̀rọ ti di kí ni tó bá ti bọ́ ẹ̀yàn ó ti lọ́tọ́ lọ́wọ́ bá ti kò kò tó méjì kó dá padà náà gẹ́gẹ́ bí oṣù wà nínú agbárò àbùmọ́rin àgbárò àti àbùmọ́rin ìgbọ̀n ìmọ̀ ìpé àwọn méjì wọ́n ní arábìnrin kan tó súnmọ́ wọn ìkan òun tọ́mọ ìkan lóyún ọ̀rọ̀ adégbàrọ̀ èyí tó lóyún yẹn wọ́n ní ìgbẹ́ máa ń gbẹ́ gan-an èyí tó ń gbọ́dọ̀ lọ́wọ́ ẹni ọmọ rẹ̀ máa ń jẹ ọmọ gan-an mo kò jẹ́ kó lè gbàrẹ̀ wá bá nínú àbá ti à ó ń ṣe ṣe ọmọ ni a ń ti ní ìgbìmọ̀ lòdì láti ní àṣìṣe ìkọ́ ìwọ orílẹ̀ ti wà ní ipò arúgbó ló wà ṣàpẹ́ tó bá ti darúgbó ọmọ ń bọ́ ẹ̀rín wọn kì í dá padà náà ṣùgbọ́n náà ọmọ ìṣẹ̀rí ni àǹkó lè yẹ ó lọ lè fún táníkà kọ̀ọ̀kan tó wá ní fún lóúnjẹ yóò fi máa jẹ́ tó fi dí ọjọ́ kọ̀ọ̀kan yẹn padà lọ ọ̀lá wàhálà ọ̀nà tó ṣe jùlọ ní ti lẹ́rì látọ̀dọ̀ àwọn sàhálà ọ̀lá wàhálà. àwọn ọ̀rọ̀ náà ti máa ń ṣe ọ̀sán kù obìnrin tó bá ń ṣe ṣáìbọ̀ lọ́wọ́ ṣé wọ́n lè bá bá gba àwẹ̀ àbí ẹ̀bà tó bá parí àìjẹ́ ẹ̀mà ẹ̀tọ́ ìrọ̀sọ́ ìpàdà pàtàkì. Sọ ẹni tó bẹ̀rẹ̀ tó ń sọ ẹ̀yìn yóò dá padà níbi ẹ̀. Mo ó ti báyọ̀ ọgbà. Mo báyọ̀ ọgbà ọkọ̀ òlé bàgbà àìjẹ́kọ̀ òlé bàgbà. Àfi wá ṣe pé ó kú òkú náà ni wọ́n lè bàgbà. Àwọn tó ń bẹ láyé ń jẹ pé ẹ̀yìn ló ń ṣe. Pẹ̀lú ní táwọn ẹran méjì ọkọ̀ òun ò pé ọya mo lẹ́gbàá rẹ̀ mo rẹ̀ sọ tiẹ̀ kí ni òkú ọjà àtàkọ̀wá tó láti tóbi tó pé àwọn ìjọ wà nínú ààrẹ tó tó burú bẹ́ẹ̀ ẹ̀mọ́. Oúnjẹ náà sọ ọ́nà ẹ̀kọ́ tó lọ sọ́dọ̀. Ọlọ́run tó lé sí àwọn kan sábà ń títàrà òwe ní alẹ́ táwọn kan máa ń fi ní òun. Lẹ́yìn ìbílẹ̀ ni ó dáa. Tòun fẹ́ bá kiri alẹ́ àmọ́ ìlú dájú ni pé èèyàn ò jẹ́ kí àtò ìṣá àkótó wọn kí ìṣá nígbà tó kí ìṣá ìtàn tí wọ́n fi tààrà wí ó ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tí mo rà lẹ́bi ní pé ẹni tó bá ti báyẹ̀ hátà ìtẹ́wìdáná máa ìdìmọ́ èèyàn lè sábàmọ̀ pẹ̀lú ìlúwàmù ẹ̀lẹ́bi ní káàdà lẹ́wọ́ àjùmọ̀ kẹ̀yà ẹ̀yẹ ẹni yóò ní lálẹ́ bí ó tó gbogbo ìlú kí ìrọ̀lẹ́ ìlú náà àwọn tó máa ń kí ní òru òun lọ́lọ́lá jù ọlọ́lá jù ta lẹ́yìn lọ àmọ́ pẹ̀lú kọ̀ǹdíṣọ̀ kọ̀ọ̀dọ̀ pé wọ́n á rí kí ní jàmá tí wọ́n bá ti lé ní kí ní jàmá alẹ́ fún kí ní jàmá yẹn dá jù lọ. àwọn tó kọ́ bá rí kí ní jàmá ló olóore ju jàmá ti fi alẹ́ lọ ìwọ́n lọ. سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله